Eh, àwọn before last week Friday àwọn Yorùbá leaders wọ́n wá sílé mi yíba wọ́n ní ààrẹ àsìkò tó o àwọn ò sọ pé àwọn fẹ́ jagun o àwọn ò dẹ̀nógún dé o ṣùgbọ́n àwọn darandaran tó kírímìnà wọ́n ti infiltrate gbogbo ilẹ̀ Are ààrẹ bíi tẹ̀lélẹ́yìí kó gbogbo ẹgbẹ́ tó jẹ́ ẹgbẹ́ aláàbò ilẹ̀ Yorùbá jọ mo ní mo ní ó ṣe rìn yín dáadáa lára báyìí mo ní nǹkan tí mo ń sọ láti jọ́ yìí òun lẹ́sẹ̀ fẹ́ ṣe mo ní mi ìfẹ́ kẹ́ tì mí síwájú kẹ́ padà lẹ́yìn mi ọwọ́ gbogbo á ti wọ̀ báyìí mo ní ẹ fún mi lọ́jọ́ mẹ́rin mo ní màá ṣiṣẹ́ yẹn already mo ti kó southwest security stakeholder group lẹ̀ tẹ́lẹ̀ covid ni ò jẹ́ kí meeting yẹn continue mo ní màá reactivate group yẹn mo dẹ̀ pè mí tìyẹn ní gbowó lọ́wọ́ anybody àdẹ̀ṣe ní Lagos Chamber of Commerce àwọn náà wà ń bẹ̀ i interface pẹ̀lú that was uh, Friday tó kọjá Friday a lè pè ní Friday ìjẹ ọjọ́ kanla ìjẹ ọkànkanla so Friday tó lọ kí Friday tó kọjá yìí tó lọ wọ́n kọ́kọ́ wá wọ́n demand ní Monday a meet ní Friday ọjọ́ kẹrin after that meeting so mo á sọ fún ọ pé lẹ́yìn tá a bá kó gbogbo security relevant group jọ the next stage ni pé leader of all cultural group àti meet ṣe mọ̀ pé ètò ní ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá àwọn security groups yẹn wọ́n ń ṣe àgbàgbà Yorùbá a máa kó ẹgbẹ́ tó ń pè ní cultural group <clears throat> Afẹ́nifẹ́re Yorùbá Council of Elders Yorùbá Unity Forum OPC and uh, the Voice of Reason and uh, the bíi atáyéṣe àwọn ẹgbẹ́ tó jẹ́ pé àgbààgbà yorùbá a máa meet that was the second layer we started meet nílé bàbá ayọ̀ adébánjọ a dẹ̀ agree pé kí la fẹ́ fi complement effort àwọn security group yìí kì í ṣe ẹgbẹ́ wa nìkan a gbọ́dọ̀ pe àwọn ọba ọba ilẹ̀ yorùbá a dẹ̀ gbọ́dọ̀ pe àwọn ẹgbẹ́ ẹgbẹ́ míì a dẹ̀ gbọ́dọ̀ pe àwọn jàǹkànjàǹkàn nílẹ̀ yorùbá a gbọ́dọ̀ meet ní seventeen of march láti ṣe pan yorùbá conference gbogbo afẹnukò lórí ọ̀rọ̀ ilẹ̀ yorùbá wọn ni ó ń bọ̀ ń bọ̀ àwọn làǹdẹ̀ẹ̀dẹ̀ nǹkan àfẹ́ ogun àfẹ́ kí ilẹ̀ yorùbá dàbí south east eh, north east àdẹ̀fẹ́ kó dàbí north west àdẹ̀fẹ́ kó fìrífìrí tó wọ middle belt yẹn kó wọ̀ dọ́ta wa kí la máa ṣe ká sọ fún gbogbo àgbáyé pé a ò fẹ́ eléyìí lọ́dọ̀ tàwa o torí àwọn ọmọ wa tó wà nílẹ̀ haúsá wọn ò dá haúsá láàmú wọn ò dẹ̀mí àláàmú wọn ò jí wọn gbé báwo ló ṣe jẹ́ pé àtọ̀húnrìnwá kan àwa wọ̀lẹ̀ wa máa jẹ́ wa gbé kò ní jẹ́ ká dáko ẹ̀rí kan tó ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ṣé ó yẹ kẹ́ ti mọ àjẹ́ńdà àwọn ibi tó ń lọ báyìí sìn wọn láti fẹ́ fi oúnjẹ sanction wa onígbóúnjẹ wá sí south west wọ́n fẹ́ wọ́n fi oúnjẹ sáṣọ wọn páwọn òníbo oúnjẹ ẹ̀hẹ́ aṣẹ̀wá ni ibi tẹ́ ń lọ ni àṣẹ nǹkan tí ẹ fẹ́ ṣe rèé tẹ́ẹ̀bí fẹ́ ká dáko mọ́ tẹ lọ fi màálù ń jẹ oko wa tẹ lọ ń pa àwọn èèyàn lóko tẹ lọ ń rèpù wọn so that ẹ eh, à ní lè dá oko fún ara wa à ní produce oúnjẹ tá máa máa tá máa tà fúnra wa ẹ máa wá fi oúnjẹ ẹ máa wá fi colonize wa ibi tẹ́ ń lọ rèé àṣẹmọ́ ibi tó ń lọ ni so signal yẹn nǹkan tó ń ṣe yẹn lásán ó ti jẹ́ ká mọ ibi tó ń lọ báyìí quote me yorùbá máa ń react ni yorùbá ò ń prepare torí tí ọ̀tá bá ń gbé pẹ̀lú àwọn òǹbìlì pé ọ̀tá ni so a ní prepare bí ọ̀tá yẹn fẹ́ ṣe wá ń jàǹbá ṣùgbọ́n tá a bá ti rí òjijì jàǹbá Yorùbá máa wá react tí Yorùbá bá fẹ́ react ẹnu wa máa ń kò a máa ń gbàgbé ìjà so ìgbà ẹni wa máa gbọ́ tá a bá gbàgbé ọ̀rọ̀ àná àní rẹ́ni bá ṣe rí wọ́n ti fẹ́ parí ọ̀rọ̀ tó wà láàrin wọn nìyẹn ó ní bí Yorùbá ṣe máa yanjú ọ̀rọ̀ àwọn kò sí ìran tó great tí ọ̀tẹ̀ òun sí ń bẹ̀ kò sí ìran kò sí ìran tó lálùbáríkà tí àwọn ẹ̀yà ọ̀tẹ̀ ń sí láàrin wọn ẹni Afẹ́nifẹ́re wọ́n pín ẹgbẹ́ wo ló wà ní ṣé Arewa consultative forum nìkan ló wà ní north báyìí ẹ mọye northern headers forum northern guinea kan àwọn náà tí wọ́n ti bímọ tí ẹgbẹ́ bá ti lálùbáríkà bóyá ọ̀tẹ̀ ni àbí òdodo wọn àbí mọ̀ wọn pẹ̀ka kò sẹ́gbẹ́ tó lálùbáríkà wọ́n bá ṣe ń dàgbà inú ọ̀tẹ̀ àbí èrò rere wọn pẹ̀ka ọmọ okay a good example most of the Afẹnifẹre tó kò la Afẹnifẹre yẹn Afẹnifẹre Afẹnifẹre náà ti OPC náà most of our group tó jẹ́ oníjàngbara wọ́n break break break break even OPC ń lọ two three factions. Alubarika, ló wà ń bẹ̀ lóòótọ́ kì í ṣe ìtàn tó dáa ṣùgbọ́n nínú nínú ìbàjẹ́ nǹkan dídùn ti máa wà ń tó bá yá so tí tí ìyàwó ò bá dẹ̀ pé méjì mẹ́ta ọbẹ̀ ò ní tètè dùn tó bá jẹ́ ìyàwó kan ló gbé sílé mi ò sọ pé kólúkálukú fẹ́yàwó méjì o èmi kàn bí ń sọ̀rọ̀ ni o ọbẹ̀ yẹn ò ní dùn lọ títí ṣùgbọ́n wá dídí méjì à èmi ni máa sún oúnjẹ tèmi lọ́tọ̀ ìyá oúnjẹ ó gbọ́dọ̀ yàtọ̀ ẹ̀rí pọ́ àdùn so ṣe rí ọ̀rọ̀ wípé faction wà oríṣiríṣi ẹgbẹ́ wà ìgbà míì ire ló máa ń jẹ́ fún ilẹ̀ Yorùbá torí tán bá kóra wọn sójú kan ọ̀lẹ́ máa ń wà but tó bá ti di issue of common interest yorùbá gbàgbé ọ̀tẹ̀ o torí àmẹni tí fúlàní máa pààyẹ́ ẹ̀ lọ́la o àmúni tí fúlàní máa jẹ ọkọ ẹ̀ lọ́la o tẹ́bi bá dé kò sí bó ṣe lágbára tó ọwọ́ ẹ̀ ajábọ̀ o nígbà tí ò ti ráyè dáko so irú pàdé tá a pè ní afiṣe test of ground ni group mẹ́fà péré la pè ẹsẹ̀ gbogbo lórí group mẹ́fà dẹ̀ pé àwọn tó wá láti ìbàdàn wá tìbàdàn bí ó dọ̀ ṣe mú tó wọ́n wọ́ra wọn délé bàbá adébánjọ́ toró ti di pé common interest wà nǹkan tá a bí pàdé yẹn ni pé issue of security ta ló máa gbọ́rọ̀ security tí ò ní dìde èyí tá a wá dẹ̀ ń ṣe tàbí ti gbogbo ẹ̀dá kẹ̀ torí pé security wà ní tẹ́ ẹ bá gbọ́ ìbọn pola nínú compound yìí ẹ kọ́kọ́ stop interview yẹn náà ẹ stop ẹ̀ náà ẹ kọ́kọ́ wò bí ah, báwo ni life mi máa yẹ safe kò tó ń pè ní security kò síjọba tó lè succeed láyé yìí without good security òun là kọ́kọ́ nínú ìjọba so tàbá náà wà ń bára wa jà tá a ti ń rí fìrífìrí ogun lóòótọ́ kì í ṣe pé ogun fẹ́ wà àti rí fìrífìrí ogun àti ń rí àwọn ìran kan tó ní nàìjíríà kankan náà ti wá tọ́nà wá láti libya wọ́n wá láti mali tó ti tò ak seven bíi more than two hundred sórí tọ́nà ẹ̀yà fídíò ẹ̀ hàn wá wọ́n dẹ̀ di coamulation in bus kì í ṣe ẹyọ in bus jẹ́ pé bus yẹn wọ́n ń tò wọ́n tò ó dẹ̀ fi hàn wá pé àwọn ti wọlé o àwa ní eh, abára wa jàjà ọ̀tẹ̀ kan gbàgbé ọ̀tẹ̀ eh, ìpàdé yẹn gan gbogbo àwọn tó lọ sí vigilante gbogbo àwọn tó wà ní eh, àgbẹ́kọ̀yà gbogbo àwọn tó wà ní gbogbo ẹgbẹ́ ẹ̀sìn kan OPC náà ti kúrò mo dẹ̀ sọ lójú gbogbo ọmọ gbogbo wọn ìyá ọmọ wa ni wọn o ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé gbogbo a ti wálé báyìí bó ti jẹ́ pé kì í ṣe ẹgbẹ́ kan ni gbogbo àjọ wà kékeré lẹ́gbẹ́ o òṣèlú á lọ ọ̀tẹ̀ á lọ alájọbí ló máa kù ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ alájọbí ni ò kì í ṣọ̀rọ̀ ẹgbẹ́ o bí gbogbo wa bí àwọn ọmọdọ́mọ wa ò ní ṣe géègùn fún wa pé kí làwọn bàbá àwọn ń wò tán fi wọ ẹrú báyìí òun là fẹ́ ṣiṣẹ́ tọ̀ báyìí.